alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi khalaqa faqaddar ọba tó dá gbogbo nǹkan tó wà lẹ́kádàrà gbogbo ẹ̀ máa la wasalaatu wasalaamu ala nabiyina muhammad ìkẹ́ Ọlọ́run Ọlọ́run Ọlọ́run kó bá nabi muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa èyí tí a fi bá ní sọ̀rọ̀ òun náà ní ìtẹ̀síwájú alukọ́dàrú wa fawaidul ìmánì bí kádàrá àti àwọn àǹfààní téèyàn máa ń jẹ téèyàn bá ní ìgbàgbọ́ sí kádàrá ọlọ́run ẹ̀rí ń ta kọ́kọ́ dìmú nínú kádàrá òun náà ni pé ìmọ̀ ọlọ́run ọba lérí gbogbo ntọ́dá ó ti ṣàwájú bẹ́ẹ̀ ni ọlọ́run ọba tún wá pàṣẹ fún alukọ́làm ipe ìwọ alukọ́làm ọ̀yà kọ gbogbo tí ó ṣẹlẹ̀ táyé parẹ́ kọ kádàrá kalẹ̀ sínú lahwil mahfuz sẹ́ni tí wọ́n kọ kalẹ̀ yìí kò ní yí padà kò sẹ́ni kankan tí ó yí padà títí táyọ̀ fi parẹ́ kádàrá rẹ̀ náà ló ń lò lọ́wọ́ bọ́ọ̀bá tún lò míì kádàrá náà tún ni rufi'atil aqlam kálámù tí wọ́n fi kọ́ ànábì ni wọ́n ti gbé sókè wajaffati suhuf ibi wọn kọ́ sínú àti gbẹ̀yìn wal martabatu thalitha nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbàgbọ́ nínú kádàrá al-mashi'a òun náà ni pé lẹ́yìn ìgbà wọn kọ́ kalẹ̀ tán ètí wọn kọkalẹ̀ yẹn yóò wá wáṣí musẹ̀ pẹ̀lú fífẹ́ ọlọ́run wal martabatu thalitha ẹ̀rí nínú àwọn nítòsí pàtàkì tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí nínú kádàrà al-mashi'a òun náà ní fífẹ́ ọlọ́run wal mashi'atu fífẹ́ ọlọ́run ọba táwì wa imanu bi anna kulla ma fi hadha al gbogbo tí ó ṣẹlẹ̀ ní ayé tá ń lò lọ́wọ́ fa huwa bi mashi'atillah yóò máa ṣẹlẹ̀ pẹ̀lú mọ̀ṣetán ọlọ́run fífẹ́ ọlọ́run masha allah kana ntọ́lọ́wọ́n bá fẹ́ ní ọ̀sẹ̀ wa ma lam yasha lam yakun ntọ́lọ́wọ́n ọba fẹ́ kò ní ṣẹlẹ̀ fala yakhruju an iradatihi al-kawniyati shay kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ nínú ayé tí ó wàá jáde kúrò nínú fífẹ́ ọlọ́run ipe a ọlọ́run ọba ó fẹ́ àmọ́ ṣẹlẹ̀ ká gbàgbọ́ ipe gbogbo ntọ́ bá ti ṣẹlẹ̀ sí wa bọ́lọ̀ ń fẹ́ ni ẹ̀rí lérí eléyìí tí jẹ́ àmà gbà pé ntọ́lọ́run bá ní ó أعوذ بالله من الشيطان الرجيم. ọlọ́wọ́n bá وما تشاءون ma tasha'un gbogbo yín ẹ̀ lè fẹ́ nǹkan kan ipe kó ṣẹlẹ̀ sí yín illa an yasha Allah àfikọ́ lọ́wọ́n bá fẹ́ ni ó fi ṣẹlẹ̀ tẹ́yìn bá fẹ́ tọ́lọ́wọ́n bá fẹ́ kò ní ṣẹlẹ̀ àfikọ́ lọ́wọ́n fẹ́ suratul insan aya tati fikihu dalil ìta gbóyè ń bẹ̀ ni pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ nínú kádàrá wa àfi kó jẹ́ pé ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run tó sọnù àyà mi ọlọ́run bá ní allah ọlọ́run lọ́ba yín allah yabsutu rizqa òun ni máa ń tẹ́ àrísìkì lẹ̀ liman yasha fẹ́ni ọba wù wa yaqdir òun náà ni ó sì máa ta á lẹ́lómi lọ́wọ́ tíntìntín ẹni bá bá rẹ̀ nínú ọlá ó wu ọlọ́ni ẹni bá bá rẹ̀ nínú kòtó ó wu ọlọ́ni suratu ra'adi aya twenty six kí ni à ń gbọ́ yìí lábẹ́ aya yìí òun náà ni pé ẹni a bá fún púpọ̀ bọ́lọ̀ ń ṣe fẹ́ nu kìí sagbára tiẹ̀ náà ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀ ẹni tá a bá ti ń ta tiẹ̀ lé lọ́wọ́ tá à ń fún díẹ̀ díẹ̀ bọ́lọ̀ ń ṣe fẹ́ nu kìí ti kọ́ lẹ́ni Allah ló sọ ọ́ di bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ẹgbọ́ tí wọ́n máa sọ pé ayé ni ń di lẹ́wọ̀ ayé kọ́ ọ̀jà máa ẹni tọ́lọ́run bá ti ṣetán tí ọ̀dà lóhùn náà wọ́n máa ń páyé ń ṣe é bọ́lọ́run bá ti ṣetán gbogbo tó bá wà lójú ọ̀nà ó lójú ọ̀nà nìyí bọ́lọ̀ bá ti ṣe tán gbogbo tó bá wà lójú ọ̀nà ó kú lójú ọ̀nà ní bó ṣe wà ní bọ́lọ̀ ṣe fẹ́ kọ́ ọmọlé nínú yẹn bí ìyípadà bá tó fẹ́ dé bá ọ nínú ayé rẹ ọlọ́run ó tún yí padà bẹ́ẹ̀ Allah ti kọ́ kádàrá rẹ kọ́ gbọ́ pé ọlọ́run ọba Allah òun ló ní kọ́ ọmọ bó ṣe mọ̀ ní bọ́ bá tún jù bẹ́ẹ̀ lọ ọlọ́run náà ni ó tún gbé ọ jù bẹ́ẹ̀ lọ wal qadar ẹ̀rí kádàrá ta kan nínú tọ́lọ́run dá kò ní dí fífẹ́ màláyíkà ò lè di ntọ́lọ́n fẹ́ ṣe lọ́wọ́ ànábì ò lè di ntọ́lọ́n fẹ́ ṣe lọ́wọ́ àlìjánu ò lè di ntọ́lọ́n fẹ́ ṣe lọ́wọ́ ibi àlìjánu ń sẹ́ni wọ́n ń pè ní oògùn kò lè di ntọ́lọ́n fẹ́ ṣe lọ́wọ́ òun gan bẹ lábẹ́ kádàrá Ọlọ́run kọ́lọ́n ní ọyá máa jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ náà ni alikhairi wa sharru kilahuma wahidun ẹ̀yọ́ máa yá mi nínú wa ẹ̀ wá rí dáadáa àtàbúrú méjèèjì bákan náà ni lọ́dọ̀ Ọlọ́run àrà lọ́lọ́run o ọlọ́run ọba yẹn sọba aláburú o òun ló dá wa òun ló ní wa òun ló kọ kádàrá tó fẹ́ mọ́ wa dáadáa lọ́dọ̀ tiwa dáadáa ni lọ́dọ̀ ọlọ́run èyí táwa ń pè ìpè aburú ni lọ́dọ̀ ọlọ́run dáadáa ni nítorí ọlọ́run ọba Allah òun náà ló ní gbogbo nǹkan òun ló sì kọ kádàrá tó wù ú fún tọ́da ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam làwọn afáàní bàbá ti sọ̀rọ̀ kádàrá bàbá ti sọ sọ débi pé afẹ́ máa wá máa rò nǹkan mi ń pọ̀ ọlọ́run kárán gbé ọlọ́run ọba ní la yusalu amma yafalu kò sẹ́nìkan tó lè bi ọlọ́run ọba pé kí ló dé tó ṣe báyìí wa hum yusalun àwọn ọmọ èèyàn tá a jẹ̀dá lọ́lọ́run máa bi pé kí ló dé tó ṣe báyìí táwọn wá lè mú ọlọ́run ọba lọ lé ẹjọ́ lérí ní tó bá àbí ní tó ọlọ́run ọba ní kò sí nínú yín suratul anbiya aya twenty three ẹ̀yọ́ máa yá mi nínú bí n bá mọ̀ ní ìbá ti ṣe báyìí bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ náà ní tí ó ṣẹlẹ̀ náà nù bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ ní Islam alimọ́tàbàtàlá àkírà ẹ̀ rí inú àwọn erigun tá a gbọ́dọ̀ gbàgbọ́ nínú kádàrà al-khalq òun náà ní gbogbo ntọ́lọ́wọ́n bá dá ti wà nù kádàrà ọlọ́run wọ́n ìmánu bí anna Allah khalaqa kulla shay òun náà ní ká gbàgbọ́ pé gbogbo ntí ń bẹ nílé ayé gbogbo ẹ̀ ó gbàgbọ́ pé bọ́lọ́run ṣe dáa ọlọ́run dá gbogbo nǹkan gbogbo ntọ́ wà nílé ayé ọlọ́run ló dá gbogbo ẹ̀ Allahu khaliqu kulli shay ọlọ́run ọba ní èmi ọlọ́run mo dá gbogbo nǹkan pátá suratu zumar aya sixty two wallahu khalaqakum wama ta'malun ọlọ́run ọba lèmi mo dá yín gbogbo sẹ́tẹ̀ ń ṣe èmi mo dá gbogbo ẹ̀ suratu sofat aya ninety six kí ni à bẹ̀ òun náà ni pé kullu ma siwa Allahi fahuwa makhluq ntọ́ bá ti yàtọ̀ sí Allah ntọ́ ọlọ́run ọba dání ọ̀dà tán ọ̀lẹ̀ kádàrà rẹ̀ máa la òun àti kádàrà wọn ò ní yẹ wọn ò ní bò wọn jọ máa bẹ ní títí ayé parẹ́ ẹ má máa sọ pé ayé ló tún dáa ó yẹ kó ti dáa fún látàárọ̀ ayé lọ sọ́dọ̀ sàn ẹni bá ń sọ bẹ́ẹ̀ òun tó wọn ò jẹ́rú fọlọ́wọn ọba máa nítorí pé ọlọ́wọn ọba ò gbé kádàrà rẹ̀ sọ́wọ́ kankan nínú tó masala ní àwọn kan ti ń dàrú labara kádàrà aliyaru dùdù awol kádàrà ǹjẹ́ kádàrà ǹjẹ́ a máa yí padà pẹ̀lú àdúrà ǹjẹ́ àdúrà máa yí kádàrà padà bẹ́ẹ̀ ni anabi sọ̀rọ̀ lérí anabi ni la yarudul qada'a illa du'a anabi ni kò sí tó lè dá kádàrá rẹ̀ padà tà kọ́ọ̀lẹ̀ rẹ̀ lẹ́yìn àdúrà a sì sọ pé kádàrá ò yí padà bóò làdúrà ti fẹ́ yí padà àwọn àfáà ní kò dàrú rárá gan fúnra rẹ̀ nínú kádàrá lọ́wọ́ ọlọ́run ni wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run bá ní ẹ pè ń dà yín lóhùn suratu Ghafir aya sixty ẹni bá pè ọlọ́run ọba lérí bùkátà rẹ̀ kádàrá dáadáa ní ọ̀wà bá ẹni bá fọ ọlọ́run ọba alẹ̀ tí ò pé ọlọ́run kádàrá burú náà ní ọ̀wà bá nítorí pé eléyìí ìta àti dánwò ni tọ́ ọba ṣàdúà nípa òun fẹ́ nǹkan báyìí ọlọ́run ó sì fọ́n ní nǹkan náà tọ́ ọba ṣàdúà pé ọlọ́run ìfẹ́ nǹkan báyìí mọ́ ọlọ́run sì mú kó fún ọ á jẹ́ pé àdúà àti kádàrá náà jọ rìn ni tọ́ ọba ti wá ṣàdúà kádàrá rí ọ̀wà bọ́ ọba ti ṣàdúà kádàrá burú náà wà báyìí ló ṣe jẹ́ pé o ò lè torí pé kádàrá ti gbẹ kọ́ wá lọ́ ṣàdúà àdúà gan kan wà nù kádàrá rẹ̀ mas'ala nínú àwọn tí tó ń dàrú nu kádàrá òun náà ni pé ìjẹ́ nìkan bẹ tó lè yí kádàrá ẹ̀ da ẹgbẹ́ rẹ̀ padà àwọn àlùfáà ní kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ rufi'at al-aqlam wa jaffat as-suhuf alákọ̀ọ́kọ́ ni pé kálámù tí wọ́n fi kọ́ kádàrá wọn ti gbé e lọ́wọ́ ìwé tí wọ́n kọ́ kádàrá sí ó ti gbẹ káma wá pé ìyàwó ẹ̀ ní kádàrá ẹ̀ ọkọ rẹ̀ ní kádàrá ẹ̀ ọ̀gá wọn bí iṣẹ́ ẹ̀ òun ní kádàrá àwọn ọmọ iṣẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀ rí pé òun nìkan ló lówó láàrin wọn ń kádàrá àwọn àbúrò rẹ̀ nìyí ayé ma pàkádàrà mi da àwọn àlùfáà ní ọ̀rọ̀ burúkú ni o bóyá bá ba dọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run jẹ yàn yà lérí ẹ̀ nígbà míì wọn ní sọrí kádàrà tó ń lò yìí ààbọ̀ yí padà pẹ̀lú oògùn aṣọ fún pé agbára ń bẹ wọn ní gbogbo oògùn téèyàn bá ṣe pátápátá èyàn ó ṣe máa ṣe tẹ̀lé ni ọkàn dààmú náà ni lọ gbogbo bí ọba rí kọ lọ bí ọba rí ọkọ rùn ọ̀dẹ̀ni tó bá wù kókó fẹ́ kan kú dúró tọ́lọ́wọ́n ọba kọ́ máa bẹ torí kádàrá ń bẹ lókè sánmà kejì jìbìrì ìlú gan ò lè débẹ̀ atoso atafa àjẹ àtòsó àtàfà àti masala yá mi nínú tí ń dá wàhálà nínú kádàrá òun náà ni pé kádàrá ti wà yìí ṣé ká kó má má ti ó ti gbẹ ẹni tí Kakuma ma ṣiṣẹ́ kájòkólẹ̀ ọ̀rọ̀ yìí ànábì bá àwọn sàhábà sọ ńjọ́ kan àwọn sàhábà wa ní nígbà tó ní kádàrá ti gbẹ ọmọ náà ti wà ọmọ àlìjáná ti wà afàlẹ́ àná tẹ́kì ṣé kakú ma bẹ kakú ma ṣe nǹkan kan mọ́ nígbà ọlọ́run ti kádàrá gbogbo ẹ̀ qala la ànábì ní bẹ́ẹ̀ kọ́ i'malu fa kullu muyassaru lima khuliqa lahu ẹ̀ máa ṣiṣẹ́ nta bá torí ẹ̀dá kálukú á sì rọrùn fún ntọ́ bá ti ń ṣe lápèjúwe ẹni tí ń bá ń lọ bí iṣẹ́ tó bá dìgbẹ̀yìn oṣù yóò gbowó iṣẹ́ ń sábàbí owó oṣù ń kádàrá méjèèjì dọ́rin ni ẹni tí ò lọ bí iṣẹ́ tó bá dìgbẹ̀yìn oṣù kò sẹ́ni tí ó fún lówó nígbà tí ò lo sábàbí oyè kádàrá bó wá jálù nígbẹ̀yìn oṣù ẹ̀yọ́ màyá mi àfẹ́ jẹun sábàbí ni ká gbóúnjẹ kaná kádàrá ni oúnjẹ tá a fẹ́ jẹ á jẹun àárọ̀ àmọ́ yóò ní sábàbí nù ànábì ń lọ Madina sallallahu alayhi wa sallam anabi ń bẹ lọ́wọ́ ọba ọ̀sá sínú kòtò tí wọ́n ń pè ní garo thaw àti káyà àdápà nípa anabi àmọ́ sábàbí ni pé ọ̀sá sínú kòtò ẹ̀yàn màá yá mi nínú ẹ̀sìn Islam mọ́tàn rẹ o kò ní káyà àdá ti dúró ọ̀lọ́bíṣẹ́ ọ̀kàwé ọ̀kẹ́wù ọ̀kọ́sẹ́ ọwọ́ ń pé ẹ̀ kádàrà tèmi nìyí kádàrà tèmi nìyí wọ́n ní ẹni bá ti ṣe gbìyànjú yóò rí kádàrà dáadáa ẹni bá ti ṣe mẹ́lẹ́ yóò rí kádàrà tí ò dáa fàwa ìdúlẹ̀ ìmánì pẹ̀lú kádàrà ẹ̀yọ́ màyá mi ẹni bá wà ní ìmánì pẹ̀lú kádàrà kí wọ́n á láwọn àǹfààní tí wọ́n máa jẹ alákọ̀ọ́kọ́ ẹ̀mí rẹ̀ balẹ̀ gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí àní bọ́lọ̀ ń ṣe fẹ́ ni àní àhà bọ́lọ̀ ń ṣe fẹ́ ni kí n wà á ṣe fọlọ̀ bọ́lọ̀ ń ṣe fẹ́ ni ẹ̀mí rẹ̀ balẹ̀ tẹ́mi bá ti wá balẹ̀ àdánwò ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ kà yìí kò ní ṣẹlẹ̀ sí òun náà ni àwọn àrùn ńláńlá tí yóò máa jálù tó pé yóò máa fi owó yanjú ẹ̀ yóò máa wá máa gbé àrùn káàkiri hypertension stroke látara àdánwò tá a fi kàn tó yẹ kó gba kádàrá rẹ̀ yìí ìyí máa ń jẹ́yàn sáré ọlọ́jọ́ pípẹ́ ni àyígbá kádàrá yìí máa jẹ́ kéèyàn ó pokùnso kéèyàn bẹ́ sómi kó kónú kànga ni nínú àwọn àǹfààní tó wà fẹ́ni tó bá gba kádàrá títí ẹ̀ tó sì ń bẹ lọ́wọ́ ọba lérí ẹ̀ òun náà ni pé kò ní máa lára ẹnì kejì yóò ti gbà pé kádàrá títí ẹnu kádàrá tèmi náà ń bọ̀ ọ́ dáa fún lẹ́ni ìmọ̀ tọ́lọ̀ fún pamọ́ fún mi náà lọ́la ẹ̀mí rẹ̀ wà balẹ̀ ara rẹ̀ ò máa gbóná tó bá rí oore ọmọlàkejì inú àǹfààní tẹ̀yìn ọjẹ́ tó bá gba kádàrá gbọ́ yóò máa èrò dáadáa sọ́lọ̀ ó ti mọ̀ pé ọlọ́run ọba wa yìí ọba aláàánú ni bóyá ọlọ́run bá ń fi oore kan sábẹ́ kádàrá tó ń rò pé ọ̀dà yẹn tọ́jẹ́ pé létà lòun padà mọ̀ lẹ́yìn bá gba kádàrá gbọ́ nínú àwọn oore tọ́lọ́run sọ fún yàn ni pé ọlọ́run ó ka ìpayà kúrò nínú ayé ẹ̀ kò ní bẹ̀rù ẹ̀dá kankan mọ́ lẹ́yìn ọlọ́run torí ó ti mọ̀ pé kò sí ti ó ṣẹlẹ̀ àfi tọ́lọ́run bá fọwọ́ sí lẹ́yìn náà ẹni bá ní mánì nínú kádàrá yóò wá gbà pé ọlọ́run ọba wa láàánú ni kò sàbò sí fọ́kàn nínú àwọn ẹrú ẹ̀ èyí tó bá ṣe ó fi dára ni onítọ̀hún wàá jẹ́ wà lẹ́yìn ọlọ́run ọba wa lẹ́yìn náà ẹni bá nígbàgbọ́ nu kádàrá kò ní máa jákàn nínú orí ọlọ́run aníṣẹ́ rò pé kádàrá tèmi lè yí padà látijọ́ yìí ti ń wọ́ ma yìí ti ń wówó yìí ń wáṣẹ́ mo ti parí skul ti pẹ́ irú kádàrá wo lélẹ́ yìí ọlọ́run ò lè ṣe é mọ́ o wọn ni rọ o wọn lẹnu bá ní mánì nínú kádàrá kò ní jákàn inú rọ máa dùn pé ọlọ́run bọ̀ yọ̀ dáa tọ́lọ́lọ́run ti sọ pé inna ma'al usri yusra lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú lókun àwa bẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gbogbo yìí ti ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa nínú kádàrá tí ń bà wá nú jẹ́ ọlọ́mọsábà kú ọ abẹ́lẹ́ subhanahu wa ta'ala èyí tó ti da kọ́lọ́mọdé ó di àìdààmú wa lọ́wọ́ kọ́lọ́mọ bá kọ́ wa fẹ̀mí wa rinlẹ̀ kó fún wa ní ìmánì kọ́mọdé alọ́ lè bẹ́sù kó tó dáa fún wa subhanahu.